agbára olúwa dé èkó àtàgbègbè ẹ̀ iṣẹ́ ìyanu ojúkorojú nínú ìpàdé àdúrà alágbàyípo ẹlẹ́ẹ̀kan lọ́dún prophetic marathon prayer tọdún yìí lápẹ́ àkórí rẹ̀ ní alpha and omega gbogbo badagry pátá ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àtàgbègbè ẹ̀ lọ́jọ́ thursday sixth of may two thousand and twenty-one aago mẹ́rin ìrọ̀lẹ́ sáago méjìlá òru fún gbogbo ẹni tó ṣe tán láti bọ́ lọ́wọ́ ogun èṣù àti ìdààmú ayé tá a bá ti wá wọnú àdúrà ṣọ́ láago méje àárọ̀ friday seventh of may àgbáyípo àdúrà títí dàárọ̀ saturday eight of may two thousand and twenty-one tó bá ti yá kì í pẹ́ o ìpàdé di burlington bus stop ocean plaza badagry nílùú èkó pastor prophet moses ayọ̀lágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú àwọn ẹni àmì òróró jàǹkànjàǹkàn christ apostolic church agbára ọlọ́run ní gbani ló ń ṣagbátẹrù ìsọjí yìí má gbàgbé o sixth and seventh of may two thousand and twenty-one marathon prayer pastor ìlújọba ni district pastor wòlíì Moses. ọ̀làgúnjú ní kí n sọ fún ọ pé wá darapọ̀ máwọn olóríire gbàdúrà yìí ìyanu tí ò yóò ṣẹlẹ̀ ah ẹ̀yin èèyàn yìí sì kánlu gbẹ̀dẹ́ bíi gẹ́gẹ́ bíi wòlíì olódùmarè. as a prophet of the most high God. ariabaka gbogbo ọ̀tá tó ń lé ayé rẹ nípa ayé rẹ. every enemy that is working against your life. lórúkọ jésù kí wọ́n di oníhòòhò. wọ́n tó lé. hallelujah mo kí ọ gan-an lọ́kùnrin mo kí ọ gan-an lóbìnrin mo kí ọ lọ́mọdé àti lágbà orúkọ mi ni prophet moses i ọlágúnjú kí ni mò ń kí ọ fún mò ń kí ọ fún ìpàdé tí ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ èyí tí ẹ ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tẹ etí òkun láti lọ kò sí nǹkan kan o nọ́mbà wa ọ̀nà yẹn nọ́mbà tù iṣẹ́ yẹn tó ń lọ sílùú àti lókè òkun kò sí ààyè ṣùgbọ́n nínú àìráyè náà láti fún wa láàyè nínú ọdún yìí ìgbà mo sì dé ibi olúwa lójúwe bí fún mi ẹ máa gbàgbé pé ńgbà jésù kan wà láyé etí òkun ló ti ṣiṣẹ́ jù láti on the sixth oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí on the sixth on the seventh on the sixth yẹn ó jẹ́ fún ó wà fún deliverance fún gbogbo ènìyàn tí ń wọ́ ọmọ ni tí ń wọ́kọ ni tó mọ̀ pé tó òkùnkùn ń bá ń fi on the seventh látàgọ́ méje di aago méje àárọ̀ sátọ̀dẹ̀ ọlọ́run fẹ́ ṣe iṣẹ́ nínú ibi tí a wà yìí tí a ń pè ní etí òkun Badagry kókó ọ̀rọ̀ wa ni alpha and tó ń bẹ nínú ìwé Revelation orí kìíní ẹsẹ̀ kẹjọ pé èmi ni alpha and omega ẹni ìbẹ̀rẹ̀ àtẹni òpin ẹni tó wà ẹni tí ó sì tún wà ni olódùmarè wí ní on the six on the seven díẹ̀ lẹ́rí díẹ̀ lẹ́rí ní orí àpáta àánú kù ní ìlú apòmù eléyìí fẹ́ jẹ́ special láti jẹ́ pé ìwọ gangan gbọ́dọ̀ bọ̀ arákùnrin gbọ́dọ̀ bọ̀ àìrọ́mọ bí ọ̀dà àìní ọ̀dà má jẹ ntàn jẹ téèyàn bá wáyé tí ò rí ṣe ayé abú ọwọ́ ọlọ́run sì wà síbẹ̀ ìwọ ikọ̀ àtìríjú ọlọ́run tí o ti rò pé ó ti pin máa bọ̀ wàá gba aṣọ ọ̀tún wàá gba aṣọ ògo ọlọ́run ti ń gbénú àwọn ọ̀run ẹni tó fi òkun yìí yí gbogbo ayé ká tẹnikẹ́ni ò rí òpin ẹ̀ tọ́lọ́mbájẹ́ ń fi fìtílà tí a ń pè ní láńtà àwọn màmá olójú gbòdògbòdògbò mẹ́fà péré ní mẹ́bẹ̀rẹ̀ tí a pa tá a pa five hundred kv ọ̀ràn mọ́ báyìí ibikíbi tó bá ti ń bọ̀ mọ́ gbàgbé lágbàáyé Òṣòdì tàbí o ti ń wo Èkó ọ̀pọ̀ ń lọ Bàdágìrì gẹ̀gàn tó bá ti dé Bàdágìrì eh, roundabout ọ̀ kó gbé kó gbé cab ìyẹn ní ti mọ́tò pé ọ̀ ń lọ sí Bọ̀nìtì bus stop ní àbáyé ẹ̀bọ̀dà ni ó wà ó ti bọ́ọ̀lẹ̀ ó ti rí ó tiẹ̀ ti rí iná títí títí pàpàtà iná máa wà ń bẹ̀ ọlọ́run kan wà láàyè tí mo fẹ́ kọ́ ọmọ tí èmi ọmọ Ibrahim mọ̀ tó sọ mí di ńlá lónìí ọlọ́run yẹn ni mo fẹ́ kọ́ wá bá ó sì rẹ́ àánú gbà wo èrò ìgbà tá a wá bẹ̀gbẹ̀ yìí ní àkókò yìí má jókòó ọlọ́run wà láàyè yóò sì dára fún ọ àtiwọ́ àti ìyá rẹ̀ Jésù náà agbára olúwa dé èkó àtàgbègbè ẹ̀ iṣẹ́ ìyanu ojúkorojú nínú ìpàdé àdúrà alágbàyípo ẹlẹ́ẹ̀kan lọ́dún prophetic marathon prayer tọdún yìí lápẹ́ àkórí rẹ̀ ní alpha and omega gbogbo badagry pátá ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àtàgbègbè ẹ̀ lọ́jọ́ thursday sixth of may two thousand and twenty-one aago mẹ́rin ìrọ̀lẹ́ sáago méjìlá òru fún gbogbo ẹni tó ṣe tán láti bọ́ lọ́wọ́ ogun èṣù àti ìdààmú ayé tá a bá ti wá wọnú àdúrà ṣọ́ láago méje àárọ̀ friday seventh of may àgbàyípo àdúrà títí dàárọ̀ saturday eight of may two thousand and twenty-one tó bá ti yá kì í pẹ́ o ìpàdé di ti Burlington bus stop Ocean Plaza Badagry nílùú Èkó Pastor Prophet Moses Ayọ̀lágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú àwọn ẹni àmì òróró jàǹkànjàǹkàn Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani ló ń ṣagbátẹrù ìsọjí yìí má gbàgbé o sixth and seventh of May two thousand and twenty-one marathon prayer Pastor Ìlújọba ni district pastor wòlíì Moses Ayọ̀lágúnjú ní kí n sọ fún ọ pé wá darapọ̀ máwọn olóríire gbàdúrà yìí ìyanu tí ò ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ láyé rẹ̀ Jésù lolúwa.